àwara ríra wa o. àwara ríra wa. àwara ríra wa o. àwara ríra wa. ológi ní rọmọ ẹkún o. àwara ríra wa. ológi ní rọmọ ẹkún o. àwara ríra wa. ológi ní rọmọ ẹkún o. àwara ríra wa. kí ló ń ṣẹlẹ̀ ń bí? àwara ríra wa afọ́jú kọrin colony of our blinds. ẹ olóò bó bá ṣèdè ṣìdé ẹ ṣàṣàánú fún mi bó ṣe ní iṣẹ́ mo ṣe fẹ́ ṣe yìí o ẹ gbàdúrà mi láti bíbá ilé ṣàánú fún mi. Eh? àwa ara wa ríra wa o àwa ara wa ríra wa olóògì ní rọmọ ẹkún o àwa ara wa ríra wa olóògì ní rọmọ ẹkún o àwa ara wa ríra wa àwa ara wa ríra wa o àwa ara wa ríra wa orin ilé wàá dùn kí ló dé ẹ jọ̀gbọ́n ó lè ráyè dúró tẹ́ fi jọ compose orin yìí. Ah, màámi ohun yín ni mo gbọ́ ni mo fi mọ̀ pé ìyá mi lè máa jẹ́ ah. nínú ìwé orí kẹta mi ò mẹsẹ̀ tó jẹ́ ó ní inú ọgbọ́n ká máa ṣe kí ni. ká máa dúpẹ́. kọmíṣánná orin dávidi ló tiẹ̀ sọ. sọrin dávidi ni bẹ́ẹ̀ ni ojú yẹn ni ó wà fẹ́ẹ̀ ti brain kò jẹ́ kí n rántí nǹkan kan mọ́ hmm. ẹ lò bẹ́ẹ̀ ìyá mi a ń dúpẹ́ fọlọ́run ni orin tí gbogbo èèyàn lè máa kọ náà ni kò kò yín torí pé àyè tá a wà yá tún ronú tá a bá ronú àkànṣe kí ni àgbọ̀ kú gbé àdẹ̀fẹ̀ kú gbé. ẹrí sọ lóòótọ ẹrí sọ lóòótọ́ ẹ̀hún náà máa wá ṣàánú ẹ̀yin náà bó ṣe fẹ́ ṣàánú èmi yìí náà. ẹ dé bí o ẹ má fún wọn tán o. ẹ ṣé o ẹ gbà ẹ o eh, ẹ ṣé o ẹ ṣé o ẹ o ẹ wá wò ṣe rí bẹ́ẹ̀ ṣe wá jọ kóra jọpọ̀ yìí tẹ́ fi compose orin yẹn eh. ẹ bá bi kóra pọ̀ bẹ́ẹ̀ kẹ bá mi fi gbóhùn àdúrà sókè sọ́bà òkè kó jọ kó gbàdúrà mi. olúwa o olúwa o olúwa o olúwa o ó yá gbọ́ ọpẹ́ wa ó yá gbọ́ ọpẹ́ wa gba ẹ̀yìn wa gba ẹ̀yìn wa lọ́lọ́bìnrin lọ́lọ́bìnrin ó bá gbàdúrà wa ó bá gbàdúrà wa ó bá gbàdúrà wa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ dalóhùn dalóhùn dalóhùn dalóhùn ṣe bẹ́ẹ̀ dalóhùn dalóhùn dalóhùn ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ dalóhùn dalóhùn dalóhùn dalóhùn jésù olúwa wa àmín. ẹ ṣàánú wa torí adágún ẹ ṣàánú wa torí adágún ẹ ṣàánú ó bù mí o. ẹ ṣàánú wa o. ó bù mí o. Ah, ẹ tọ́ ohun yíyẹn ni mo fi mọ̀ pákùnrin ni yín ẹ ní dààmú ajé ò ní mú yín àmì jọrọ jẹ àmì ní tààmú ẹ ṣé gan o àṣẹ ayé yóò ní bàjẹ́ ẹ ṣé gan o. wa ẹ̀yin babes ẹ má dọ̀ ara yín ẹ jẹ́ ká gbé súnmọ́ náà. no no no no no. no a lè gbé súnmọ́ ọrùn máa yẹn ẹ jẹ́ ká dúró sí ìbàyẹn máa tí mo rí yẹn ibi ìbàyẹn ló máa gbà kọjá. ayé ṣù ara tèmi gbọ̀n o ó sì fẹ́ lómi lówó. ìzè láì ah. o. ẹ ṣe gan o. ayọ̀ yóò ní dìbà jẹ́ o. ẹ ṣe o ẹ máa bọ̀ ń bí ọwọ́ yín dá ẹ mọ́wọ́ wá. ẹ ah, ṣe o. ẹ fẹ́ mi náà lówó kò ní bàjẹ́. ẹ ṣe o. ẹ fún mi ní nǹkan kan ìjọ. kí ló ṣe yín tí mo fẹ́ fi fún yín lówó kò dìgbà tí nǹkan bá ṣe mí mi ní ìdìn kankan ni mo ṣe ní kẹ fún mi àti ẹnu mo sísọ fún pé ẹ fún wọn ní pásù ẹ fún wọn pásù mo yẹ ní pé kẹfẹ́ mi náà lẹ́ ń blow. ooo ẹ fẹ́ kí n fún yín lẹ́bílòpù. bẹ́ẹ̀ sà ẹ bá fẹ́ kí n fún yín lẹ́bílòpù. ó dẹ̀ má fún mi lẹ́bílòpù ẹ kàn fún mi ní. anything tẹ bá fẹ́ kí n fún yín tẹ bá fẹ́ kí n fún yín lẹ́ni ẹ láti padà sípò táwọn pípò yìí wà. ṣé mo wà nípò wọn tẹ́lẹ̀ ni èmi ò ní padà sípò wọn lágbára Ọlọ́run wọn ń fọ́jú ràn wá bọ́dá. kí ẹ ṣe gan. àní kẹ́ ẹ ṣàánú mi ni mo ń sọ ẹ ẹ̀pù mi náà ẹ kẹfẹ́ náà ní kankan. ṣé mo kan tó ń ṣe mí tí mo bá fi fún àwọn oníbàárà lówó. mo mọ̀ kí ni kan tó ń ṣe mí. ẹ fẹ́ bùkún. mo ń fẹ́ bùkún so ẹ̀yin ṣé ẹ̀yin lẹ fẹ́ wá fún mi bùkún tí mo fẹ́. sọ́dún bàrà ló máa fún yín ní bùkún tẹ́ ẹ ẹ fún wa ní nǹkan ẹwọ ní gbogbo wa ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa. kí ló jẹ́ létò yìí. adúgbò ọlọ́run ní gbójú lọ́wọ́ tẹ̀yìn náà táwọn wọlé yóò ní fọ́ o. Hello, sir. Hi. Ah, how are you? Good afternoon. Ẹ jọ̀ọ́, ojú yìí jọ ojú tí mo mọ̀ níbì Really? Níbo? Ah, ẹ̀yin náà ni. Tẹ́ǹta. Ta kí ni? Níjọ́. Ní junction bo. Ah, mo mọ̀ nǹkan tó okay? All right, what can I do for you? Ṣé mo kàn personally? fún èmi o bó ṣe pé mo fẹ́ anything but me looking at you you are very handsome ẹ fine gan. ẹ mọ̀ ó dẹ̀ ti show pé ẹ tún ẹ nice ó yẹ yín náà. really. and to be sincere you look big i love your stature. mo mọ kan tẹ́ fẹ́ mo jẹ mọ kan tó ń ṣe yín mo mọ bí tẹ́ ń lọ but i'm not in for that okay. Yeah. so um. um farabalẹ̀. mi wà mọ̀ ọ̀tá àwọn obìnrin fi wá special jọkùnrin lọ láyé ìsìn tá a wà yìí láyé ìgbà wọn ni ayé bàbá wa ádámù àtádámù àtẹ́fà ìhòhò làwọn méjèèjì wà nítumọ̀ wípé gbóngbòlà gbóngbòlà mi ó special pákí sípò tiwọn náà òun náà ó special. onírànlọ́sì aṣẹ́wó aṣẹ́wó òsì àánú yìí ṣe mí ẹ máa gbowó kiri ẹ máa dí ẹyẹ àwọ̀ ní lórí ẹ wo orun bó ṣe lẹ̀ mọ́ ó ṣèdí bí àdó eléyìí náà olóṣì aṣẹ́wó. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn. wọ́n wà lọ wọn tí mo pa wọn ń ta àgbo sí jẹ lọ́wọ́ wá gún owó ń ta sọ́ba tó wà ní ìjọba rẹ̀ <laughs> àgbo ti kìtìkì mọ́ mi owó dé wá ti dé. bóyá kí wọ́n tètè mọ́ báyìí sí ní gbogbo káàdì kí wọ́n farabalẹ̀ torí ah, mo ní kọ́sọ́mà tó ń bì regular kọ́sọ́mà ni bó bá rí mi báyìí ó ní bẹ́ẹ̀ hundred fún ojúmọ́ ọ̀dọ̀ wàá fi ló wà mí ló ṣe báyìí ló tọ́kú lọ kó kárùn lọ. sọ́nà yìí ẹ wò mí ti jáde ẹ̀rẹ́ bẹ́ẹ̀ mi mi o ẹ̀rẹ́ bá mi lé mo ti jáde o ẹ yá ṣe ìwọ lọ́lẹ́fẹ́ lò ẹ ṣe yẹ́lò ní àbí rẹ́ẹ̀dì tó bá jẹ́ yẹ́lò ni mo ní yẹ́lò o ẹ máa pé yìí ti bá dé. hello ẹ mo ti submit credentials mi náà síbẹ̀ yẹn ṣó ti pè wọ́n ní wọn ti pè é wọn ti pè mí náà. ẹ ṣàánú mi torí ọlọ́run ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yí o ẹ ṣàánú mi torí ọlọ́run o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yí o tẹ́ bá ń gbóhùn mi ẹ ṣàánú mi torí ọlọ́run ọlọ́run ọmọ ní gbójú lọ́wọ́ yìí. kálẹ̀ ẹ̀gbọ́n kan tí mò ń sọ dáadáa ni mm-hmm. mò ń wáṣẹ́ ni ṣínṣìn mi ò ní tí mo fẹ́ fún mi. ohunkóhun tẹ́ ẹ bá fún mi màá gbà bẹ́ẹ̀. alaba musa. alaba musa kọ́ o ẹ ṣàánú mi torí ọlọ́run ni o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yìí o. owó fifty naira ló wà lọ́wọ́ tí mi ò gbà. ìjọba jábọ́. ẹ má bínú ẹsẹ̀ wa náà lè gbojú lọ́wọ́ yín o. ìlẹ́nu. ẹ ṣàánú mi torí ọlọ́run. bàbá fọ́ lóyún. ọlọ́run ò ní gbojú lọ́wọ́ yín. ìlẹ́nu. ẹ ràn mí lọ́wọ́. ọlọ́run ní gbojú lọ́wọ́ yín o. fọ́ lójú. ẹ ṣàánú mi o. dí ìlẹ́nu ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín. ọlójú. ẹ ṣàánú mi nítorí ọlọ́run. àní tí ilẹ̀ dí. gbàfojú gbàfojú. tanu afẹ́fẹ́ ń fẹ́ kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe. kò yé mi afẹ́fẹ́ ń fẹ́ o. ọ̀rọ̀ yìí ò yé mi tanu. Ah, ta ni eléyìí. bàbá fọ́jú. àní ta ni. ẹ pẹ̀lẹ́ ẹ máa ta o. kí ló ṣe yìí. tanu. Ah, ara fọ́jú ara fọ́jú mú. Ah, ta ni eléyìí. bàbá fọ́jú. ẹ sàánú mi lórí ọlọ́run. yọ́sì. ẹ káàbọ̀ wúrà sẹ́yìn. ẹ pẹ̀lẹ́. ewo mo ń jáde. bàbá fọ́jú. Tálú. Ah! Èmi Sàámú ni o. Ta ló ń jẹ́ Sàámú? Ẹ mọ̀ mi mọ́. Àti Sàámú àtẹ̀líjà ẹ ṣàánú mi nítorí aláwo. <laughs> Àti Sàámú àtẹ̀líjà àti Ínọ̀kù. Hey! You fucking doing right, right? Okay, we we'll meet some other time. Bọ̀dá Sàámú ọlọ́run aṣáájú yìí o. ẹ ṣàánú mi nítorí ọlọ́run ọlọ́run ò mọ̀ ní gbójú lọ́wọ́ yìí. ẹ lo mo ń gbọ́ yín sà. sàmú sàmú. ta ló ń pè mí? ẹ̀yin kọ́sà mo ń gbọ́ tó làwọn ẹgbẹ́ ìhàn orúkọ mi ni sí nǹkan tó sọ olóò ni mo sọ fún yìí ẹjọ ìgbà wo lè má dín gbogbo gbogbo kẹ́ wá ní wàhálà rẹ sẹ́ni ẹ. tani tani ẹ tani. bẹ́ẹ̀ ẹni yẹn máa ẹ máa mú ẹni yẹn ó máa lọ ṣẹ̀wọ̀n straight ẹjọ tó lọ tẹ́ bá ti dín kẹ́ sọ fún mi màá pè yín lọ́wọ́ kan ẹni tí máa ń rí dáadáa ẹni tó súnmọ́ mi bí ìkaṣọ ọrùn ẹni tá a sọ ìgbọ́n lè wà lára níbi tí mo wà báyìí báyìí ẹ kàn máa bá mi mú ni ṣúà ẹ má dé police station come to seven street ẹ ṣe gun ẹja àrígbọ̀n àṣìjì ẹ ṣe ẹ ṣe. bàbá fojú bàbá fojú báwo lè ṣe wá báwo lè ṣe wọnú yàrá mi báwo lè ṣe rìnà dé bí bàbá fojú ń dúró ní sàmú ṣe tó kọ yìí mo mọ ọ̀rẹ́ mi mo mọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà dẹ̀ mọ̀ mi. èmi ni Sàámú. ẹni pé nǹkan lẹ́kọ̀ọ́ tí mo sọ pé Sàámú ni Sàámú ni tẹ́lẹ̀ ẹ̀mẹ́ni tó ń jẹ́ Sàámú. Sàámú Sàámú Sàámú. Fíájú, ìwọ̀ jìnnà ìlú àmì èèyàn. Ṣé mo ṣe wà nínú kọ̀ndíṣọ̀ wèrè tó ń pìtẹ́ẹ̀dì fáwọn èèyàn yẹn tí mo ní pé bàbá fọlú bàbá fọlú èmi sàmì ṣé kò yẹ kó sọ pé yes mo mọ ẹ kò yẹ kó sọ pé ọmọ mi. kò yẹ kí n sọ bẹ́ẹ̀. má bọ̀ ẹ sọ gẹ́gẹ́ fi sílẹ̀ sàmú sàmú fara balẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ wá síwájú ìgbà yìí náà tẹ̀lé àmọ́ arákùnrin kan bẹ tó jẹ́ pé mo tẹ̀lé wá bẹ̀rẹ̀ láti wá fún mi lọ́wọ́ tọrọ owó fẹ́ mi mo fún mi lọ́wọ́ tó lẹ́bi jẹ́ kí n díwájú ìgbà rẹ̀ àmọ́ ọ̀rọ̀ kan ní wá tiẹ̀ fẹ́ sọ tẹ́lẹ̀ má bìí lẹ́yìn mo fi gbéra mi wá bọ̀ nínú ilé. kí ló kí ló fẹ́ bá mi sọ wọn mọ̀ pé títí lọ lọ́gbọ́n kan lẹ́yìn mo fi kí sáré wá bọ̀ náà mo tún wá wọlé ní ìsìnkú wájú tó fún ọlọ́pàá sí ìsìnkú yìí. bọ́bá wo tádé wọ kí ni mo máa kọ ọlọ́pàá torí tiẹ̀ máa fi máa máa máa fi máa bọ́ ọlọ́pàá tí mo fẹ́ pẹ̀ àwọn akẹ́kẹ́ torí tiẹ̀ mo ṣe máa kọ ọlọ́pàá. ó ṣe o títí o àjẹbẹjẹ rárá o títí ẹ slow jẹbẹ jẹbẹ ṣe sẹ́yìn wọn bá tiẹ̀ máa mú ẹ ọkọ máa fọ ọkọ ẹ báyìí ní oṣù mẹ́ta pé wà kàn lù lẹ́wọ̀n tó àtẹjáde ẹni àtúnṣùtán àtúnṣùtà kò sí nǹkan tó bá mi lára bọ̀ ọ̀hún sí Sàámú jọ ń bí orí jọ Sàámú. ó lè lọ́jọ́ kan lẹ́wọ̀n ìrọ̀rùn orí ẹ̀ burú nìyẹn ìwọ tó wá sí line of business ìwà tí mo pa wá sáàdì burúkú kan máa wà lẹ́yìn lára àwọn nǹkan tó máa fèsì nínú iṣẹ́ òun eléyìí tó wà bẹ́ẹ̀ yìí ó plánù ẹ̀wọ̀n mọ́ nǹkan tó ṣe ó lọ́pọ́lọ́ nìyẹn dẹ̀ ó ah, lọ́pọ́lọ́ ó lọ́pọ́lọ́ ó yẹ kó plánù kó má ṣẹ̀wọ̀n mọ́ nǹkan tó ṣe dà oríire ló bàjẹ́ fún ẹ̀ kó ṣe wọn ah, mo ṣe tó ṣe tó wà ṣẹ́gun ó lè sítà ah, sàmúgbò lè lẹ́nu lọ́dọ̀ àwọn tó kù wọn wá fi sọ fún mo ti ṣiṣẹ́ iṣẹ́ wọn ni ah. mo ló dà ó ti gbàgbé lóko ní ìlú. jẹ́ ìlú wà nílé ìlú ọ̀pá ìlú sàmú ìlú wà bí àwọn ìlú wà bí sàmú sàmú. ìwọ ni kó pariwo kó jẹ kan gbọ́ scandal scandal scandal scandal scandal hmm. ohun tó lè bì nínú ni tó bá gbogbo ẹ̀ sá gbogbo ẹ má ṣe ojú má ṣe má ṣe lójú gan ni má ṣe ojú má fọ mi lójú sàmú má ṣe ojú má ṣe ojú àwọn onígbà wọn níbò wọn ni mo fi ṣe mo fi dìnnà ìpè mi. èmi ò ṣàwọn afọ́jú I can never be the arrow to a blind person I'm sorry. sàmà bìíní ẹni tó dé mi ní mi lọ àwọn nígbà àwọn kí ló nílé tí mo lè jẹ. kò nílé ju jẹ ìyá lọ o. Ah. ìyá lọ. yọjú bí kí ló ṣẹlẹ̀. ẹ sílẹ̀ kù dáre. wọ́n ti tìlá tè. ta ni. ẹ tó gbọ́n kí àwọn méjì lọ. ẹ wò wọlé sọ pé sílẹ̀ kù dáre wọ́n ní nǹkan tó fẹ́ bá yín sọ jù ọ. wọ́n lè lè wọlé báyìí yọjú bí o lè wọlé wọ́n ti tìlá tè yìí ṣọ́ọ̀gbọ́ ni. mo fẹ́ jáde mo lè fẹ́ bá yín sọ ọmọ ẹbí tó lọ. ọgbọ́n bá fẹ́ sọ bẹ́ẹ̀. wọ́n sọ pé pẹ́lú wà mí pé. kí ni tiẹ̀ ni ẹgbẹ́ gbẹ́ ọlọ́mọ ó dáa o mo ní kí wọ́n sọ fún mi pé ọmọ alájà wa ń ta ó ń o ó ní òun gbóúnjẹ ìkómọ wá ó ń dúró dé yín ta o. láìsí kò lọ máyì máyì kò lọ máyì kò máyì kò sọ fún gbọmọ gbọ àṣekúwọ ti jáde tẹ́lẹ̀ ìgbà kí ló tún wá ṣe ń lé. mo bá wá kù kán lé ni mo rí jàre. ó yẹ wọn sọ fún ọmọ alájà pé mo ń bọ. fún ẹ ní mi ní sí mi ní sí lọ sọ fún ọmọ alájà pé mo ẹ̀rẹ̀ bó ṣe jẹ́ tí bá ṣe díẹ̀ tán ló lé ń bì kí bá bọ̀ ní kó mọ́ bàṣírá. Ah, mo dẹ̀ fẹ́ wá fún ìyá ọlọ́mọ ní owó ọmọ ní o kì í ṣe oúnjẹ ní fẹ́ wá jẹ ń twenty thousand mo fẹ́ fún ìyá ọlọ́mọ. ṣé mo lè fi rán ẹni àbí kí n kúkú débẹ̀ kí n kó fún wọn lẹ́ẹ̀kan náà. ẹ lè kó wá fún mi. òkè tó bá dé kó mi kó fún wọn fúnra ara mi tí wọn kò bá níyì. jollof rice ni àbí white rice. white rice. Ah! Eh, white rice náà ni máa ń jẹ jù lọ́dọ̀ yín. ní ti mọ̀ pé ẹ máa ń lọ oúnjẹ ń bẹ̀ dáadáa. gidi gan wọ́n tún máa ń jàmàlà náà ẹ̀yìn lára lásìkò. Ah! òtún ọ̀rọ̀ mi nìkan máa ń jẹ dáadáa wọ́n máa ń gbá mi sílẹ̀ ìgbà máa ń jẹ pẹ̀lú. ìyá ọmọ yìí ó mú oúnjẹ sí ìgbà yìí. ó dàbí ẹ̀yin wèrè tó yẹ kó tẹ́ bá gbómi kaná máa jóná èmi kí wọ́n ó nítorí burúkú jáde ìwọ máa lọ bí mẹ́rin máa máa máa ẹ máa wà máa wà twenty thousand ní ìwọ àbí ẹ wo mi ìdá ni kó ọ̀rá mélòó sí mọ̀ náà. ọlẹ́bẹ̀ ẹ lọ sí bí. bàbá fọ́jú ṣé ẹ ọmọ sílẹ̀ ọ̀tọ̀ kí ẹ wá káàkiri. tí o bá ṣe pé mo máa sáré mú nǹkan lérò àyà mi lẹ́nu tẹ́ bá sọ fún mi. ṣé nígbà tí mò ń jáde lẹ́ẹ̀kan ṣé bẹ́yìn mi ni máa ń yí ìwà bí wọ́n ń lọ lọ́kọ́ mo rí wọn tó ń bọ̀ lẹ́yìn mi náà. ṣé ẹ kò ṣe sọ̀rọ̀ ni orí ìjókòó kọlẹ̀ fi mí sílẹ̀ sí bí i ojú mi ni bàbá ìṣekúrò bí i náà báwo ló ṣe wá dẹ́yìn. ẹ má bínú ẹ lọ ibo ṣé kò ṣe pé ẹ ti tọ̀ sórí stóòfù wa abẹ́ ti tọ̀ sára aṣọ tá a sá síbẹ̀ yẹn. rárá o mo ti fi gé ọwọ́ mi wo ibi tó dáa tí mo lè tọ̀ sí mo ti tọ̀ síbẹ̀. Ah, ah. wọ́n ní ọ̀rọ̀ wo lẹ sọ lẹ́nu yìí àti pé báwo báwo lẹ ṣe mọ̀ pé lè tọ̀ wà ń bẹ̀. oríṣiríṣi. owó tó jáde ah, scandal wáyé ẹran jẹ. wọ́n á sàmú ah sálẹ̀ pè ní stendo. wèrè ló ń jẹ́ stendo wèrè tó ṣe bí afọ́jú yìí kò fọjú ọ̀rẹ́ mi nínú yàrá mi ló ti ń bọ̀ wáyé ẹ̀rọ jẹ́ stendo. ti gbé wọlé lọ. tó wọlé báwo èwo ló jẹ́ mọ oṣù tó dẹ́mọ̀ àwọn fámìlì mi ló wà bíjọ́ gíláàsì oṣù kúrò àti mọ̀ pé bísíǹsì lọ sí lọ́wọ́ orí iṣẹ́ ló wà iṣẹ́ ẹ̀ nìyẹn yọ kó kó ọmọ ẹ̀ jẹ́ kó máa. tí ní kí n mọ̀ mọ̀ jẹun ta sàmú wá jẹ kó tó máa jẹ wá jẹ sí. ebu máa fi kò kárùn. ẹ ṣàánú mi torí ọlọ́run. ẹ ẹ ṣàánú mi lórí àdúrà wo. Wọ́n máa jẹ kó jẹ tó bẹ̀rẹ̀ ní jẹ kó kó sórí ẹ lọ. Màá jẹun. Ó lè tún dé ṣàdúró jọ, òṣìṣẹ́ máa gbá mi. Má bínú. Ẹ jókòó ìrìn ẹni wàá jẹrọ jẹ tó yẹn nígbà gbà ló ń dúró lọ ìrìn ọ̀nà ara lé mi ìwé ẹ̀kú rẹ̀. ó sọ wà bí tó jẹ báyìí. ìwé ẹ̀kú wò kó wò kó wò kó wò ní ẹ kò sí sí bí tèmi fi jẹ tèmi. ọwọ́ ló máa lò bí a ti jẹ sàyẹn jẹ kọ́kọ́ kí n jẹ ti àmọ́ kókó lẹ́rọ jẹ lọ. ẹ̀dọ̀ ni mo máa ń jẹ ṣe fẹ́ dọ̀ ni. gbàgbà ni o ìjẹ gbàgbà eléyìí máa ń kọ́. méjèèjì gbàgbàgbàgbà méjì náà fún mi torí gbàgbà ni máa ń jẹ lọ́dọ̀ àlàjá yẹn. Ah, ah, ah. gbàgbà máa ń jẹ gbẹgbà máa ń jẹ bọ́ọ̀lù mo yẹ máa ń jẹ bí ìsàlẹ̀ bí ẹran báyìí. ìsàlẹ̀ ni wọ́n máa ń jẹ tí kì í máa jẹ lóòótọ́ báyìí. tó bá jẹ́ ó lè lọ jẹ ìlàmú o. jẹ́ onídìí àdúgbò. ṣé wọlé. onírànù mi ní kó gbé mi o ó lè máa lọ ó lè máa lọ. ṣé àpọ̀lẹ́ torí tá a bá gbé yín ní sàtítẹ́rì àtítẹ́rì ní ọ̀nà ìlànà máa sọ fún mi. ìdí mo ti ẹ̀rí ló pọ̀ jù ìdí mo rí ló pọ̀ jù lórúkọ mi ìmẹ́ni tó ra mọ́tò fún ẹ. lẹ́kùn sí i ẹ ṣàjẹ́ abáyín ṣe farabalẹ̀ àwa máa ṣe dáadáa sí i <laughs> wọ́n fi mọ́tò jù ẹ́ lórí sáìdì kan òṣìṣẹ́. àwa fẹ́ ṣì fún yín ní ìdíkọ́ tó ṣe mọ́. ó dẹ̀ yọlẹ̀kùn ìta káyé bàgídí jàyé kó tó máa bẹ̀. ẹ ṣàánú wa dọ́lé ọlọ́run ní bàtà ń wọlé yìí. ìjọba ni ìjọba ń wọlé àkóbá àdàbà wà bá wọ́n ẹ̀rí yẹn yóò rí wọn ní lágbára ti bí mi. ẹ ṣàánú mi o ẹ ṣe o ọlọ́bí ò ní. mo máa fẹ́ dúró níbi táwọn tó ń tọrọ owó ìwà mo fẹ́ sáré yanjú sádàkà kan. torí kíni kí lẹ ń bẹ lọ́ọ̀ fún. ọ̀rọ̀ ayé mi náà ni o. ọ̀rọ̀ ayé yín ọkọ yín tiẹ̀ ń kọ́. wọ́n dẹ̀ gbọ́ wọ́n ti fẹ́yàwó mi. ẹ̀yin lẹ́yìn sọ bẹ́ẹ̀ o torí mi ò bá yín sọ. Ah, rúmọ̀ ni rúmọ̀ táwọn èèyàn sọ ni wọ́n lọ́kọ̀ yìí ti lọ fáwùsà kan. ṣé màá lè dúró dé mi. má dúró má dúró má dúró. láyé ìṣẹ́jú kan náà ló o. ọlọ́run kì o. mo gbọ́dọ̀ ẹ̀ àkóbá o àkóbá kẹrẹ ni kò ní jẹ́ pín ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi bó ti fọ́ lójú o. ọlọ́wọ́ kò kó kù mí o. ẹja kú ẹni ọlọ́run máa bá ta wọlé kí o. ẹ ṣe ọ̀dọ̀ mi ẹni ọlọ́run ẹ ṣe ọ̀dọ̀ mi kẹ́ ṣàánú mi. èyí ṣàánú torí ẹ̀ mo fi kúrò ní unit tí mo wà á. unit two bó ni unit three. ọ̀dọ̀ rẹ ni unit two. ìwà ni unit three lè. unit seven mo wẹ̀. yé. Yeah! Sàámú má padà àtúndì ẹ máa ayé ẹ máa bàjẹ́ wọn náà ra mọ sí. ayé ẹ máa bàjẹ́ kàní pariwo. ẹ ṣe o. yéè Sàámú orí ọmú mi. máa káwọn èèyàn mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. mo ti mú un mọ́ra. ẹ̀yin náà bá ṣe mú mi ta ah, gbọ́ rẹ̀. ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹni ọlọ́run bá bùn kó bùn ẹni ọlọ́run bá bùn kó bùn ah, ẹ ṣe máa o ẹ ṣe o. ẹ jẹ́ oníjẹ àdúgbò ẹ wá báyìí tí n bá gbọ́ àdúrà tẹ́ gbà dáadáa ẹ sọ pé kọ́lọ́ má jẹ́ kẹ́ ẹ ṣe lásán kọ́lọ́ gbàdúrà yín tẹ́ ẹ bá fún ẹ ní ìlówó ọlọ́run á jẹ́ kẹ́ ẹ ṣe lásán ni gbogbo ìtọ́rí àánú tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ bá fi lè fún eléyìí lówó ẹ ti ba aṣọ jẹ nìyẹn. gbogbo sádàkàtà ẹ sọ pé ẹ lọ ṣe gbogbo ẹ má bàjẹ́. Ah, ah, ah, mo mọ tí mo ń sọ o eh. irú èèyàn tó jẹ́ sí mi ládùúgbò o ni mo fẹ́ fi help ẹ báyìí. Eh. alájà tẹ́ ẹ bá fi lè fẹ́ ní lówó o waste everything ni o wasted effort. ẹ jọ̀ọ́. uncle ẹ jọ mi ò mi ò mọ̀ yín but voice yẹn jẹ́ kí n mọ̀ pé ọkùnrin ni yín ẹ rí gbogbo àwọn àmì ẹ ṣàánú wa nítorí ọlọ́run là ń wí ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ lè ṣàánú ẹ má tún dígi dínà àwọn tó fẹ́ fún wa lówó ẹ má bínú according to the story tí mo gbọ́ gbogbo àwọn tó wà bíi kékeré náà ti fọ́ lójú. wèrè afọ́jú tó mọ kékeré yẹn ìwọ ọmọ kékeré lè tó dúró tìbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé kẹ́ńdò tó wà ní gúlọ̀n wọn lóṣù kan ló wà tó ti fọ́jú. tó ti fọ́jú ẹ wò alájà alájà gbogbo owó tẹ́ ẹ̀ ti fún gbogbo wọn pátápátá ẹ lọ gba ogun ẹ̀ padà. Ah, ah, ah, kí ló dé tẹ́ ẹ̀ bá gbé ogun ẹ̀ padà àdúrà tẹ́ ẹ̀ ń gbà kò ní wọ́ọ̀kì o ẹ ti ṣe mistake o. Eh, ẹ jọ mo ṣe mistake tí mo gbé yín. Oh. ẹ ò ṣe mistake tẹ́ ẹ gbé mi àmọ́ oríire ló yẹ ká ẹ mọ̀ pé ẹ ṣe wípé ẹ gbé mi láti tú yín lẹ̀. oṣù olórí burúkú ni ẹ o olórí burúkú ni ẹ tó ṣẹkẹ kíndìkíndì bí kìíní èrà yìí kẹ́ńdò olùwọ̀sán pé àti kékeré olódì fọ́lọ́jú. èmi gan-an tí mo bá yín sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́jọ ni mo wà lójú ti fọ́ tó o ti fọ́ lójú wọn lásàsì ni. tó bá jẹ́ wípé wèrè ló yà lọ́mọ ọdún mẹ́jọ tó nǹkan kó bá pè. wọ́n fọ́n lọ ọdún mẹ́jọ kúrò ya wèrè. bẹ́ẹ̀ yóò ọdún mẹ́jọ yìí sọ̀rọ̀ náà yìí sọ̀rọ̀ náà yìí sọ̀rọ̀ náà ọmọ ọdún mẹ́jọ tí ẹ bá gba owó yìí ní owó àwọn pípọ̀ yìí gbogbo tó jà lóun máa bọ́ sórí. àṣẹmí. orí yìí ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàṣẹyẹ bẹ́ẹ̀ ṣàṣẹyẹ orí yìí ti bàjẹ́ ìtọ́jú ọ̀fọ̀ nínú yín tó lè parọ́ wípé ojú òun ti fọ́ ojú òde ńlá mọ́ wọ́n máa gbé yín dọ́dọ̀ bá sọ ọ̀yá kìlómẹ̀ wọ́n máa fi yín jọ ni ọ̀yá kìlómẹ̀ máa fi yín jọ ni bàbá bíọ́lá máa wòyìn báyìí máa ní pé kálọ̀ máa dára burúkú fún yín bẹ́ẹ̀ ni tòun náà ń parọ́ níwájú ọlọ́run ẹ ríran wò ẹ ríran wò ẹ wo ìpèjà iṣẹ́ ìyẹn kọ́ ló ń bà mí lẹ́rù o mi ìmọ̀rú ogun tó ń jà owó ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn rárí ojú ẹ̀ òní. máa mọ́wọ́ mi o jẹ́ kó wò mí pé o. ojú ẹ̀ ojú ẹ̀ òní là mo sọ pé. ìṣe kọ́ mọ̀ bẹ̀rù ọkọ̀ wọn ti gba kiri náà mi wọ́n ti tọ́ náà mi sọ. ṣé ẹbí tó ti gbà mí. wọ́n ti bí ọ̀rí yín o. ó rí rẹ ní ọ̀rí yín. èmi náà ò rí rẹ èmi náà ò rí rẹ. ọ̀rí sọ́dà ọ̀rí ìdílé. Sàámú jọ mo fọlọ́run bí ọ Sàámú mo ti ń bẹ̀ tipẹ́tipẹ́ láti gba Sàámú jọ yọ torí ẹ mo fi ní kó wá darapọ̀ bọ́ mi kájọ máa lọ kájọ máa ṣiṣẹ́ yìí jọ Sàámù mo fọlọ́n bá bí ọ mo ta sírí mi síta ayé ò ní ta sírí rẹ Sàámù jọ wọ́n mo bá wí dásà sírí bò mí. mo fẹ́ kó dá mi lóhùn kó o má dà mí láàmú. madam. scandal tó o bá dà mí láàmú àwọn gínú gbá dà ẹ́ láàmú tó o bá dà mí láàmú àwọn erùpẹ̀ ilẹ̀ wọn á dìde dà ẹ́ láàmú tó o bá dà mí láàmú àwọn ẹyẹ tó ń ké ṣe ṣe ṣe yẹ máa kọ́ máa dì kọ́nú wọn àwa fọ ẹ lójú fòrè yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó sí láì kan náà yẹn. ṣé o ti gbọ́ o gbọ́ bóyá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ go ahead ló ń retí. ó fàṣẹ sí i. ipò máa fọ́jú fòrè. màá sọ̀rọ̀. àwọn tẹ́ ìjọ wà ní láì kan náà ní straight line yẹn mo fẹ́ kó jẹ́wọ́ fún mi ṣé fake ni wọ́n àbọ̀ òrìgínà títí kan tí mò ń lù mọ́lẹ̀ yẹn mo fẹ́ kó sọ fún mi. ní tilẹ̀ tọ́lọ́ mi ò ní fi gbá kan bọ̀ kan mú àti pé torí gbogbo inú gbogbo tẹ́ ti sọ láti bẹ̀rẹ̀ Sàámú ọlọ́run bọ̀dá Sàámú gbogbo àwọn tá a jọ wà níbì kan náà colleague mi ni wọ́n fake ni wá. fake ni gbogbo yín. gbogbo wa bẹ́ẹ̀ àwọn tó kọjú sí wa àwọn obìnrin mẹ́ta àwọn ní problem ojú. ìwọ ṣáà ń rí wọn pé mẹ́ta ni wọn nǹkan nígbà tí o ti ẹ̀ ti yà tó máa fọ́jú wàá máa rí wọn mo tó wá tó wá mìíràn bẹ́ẹ̀ ni pé bá a ṣe wà á ní slogan kan tẹ́ máa fi lè sọ slogan yẹn báyìí tó bá ti dáhùn á mọ̀ pé ah kọ̀líìgì ni ara wa ni slogan yẹn ni àwa ara wa ẹni tó a bá sọ fún wa sọ pé ìràríra wa àbá sọ ní kékeré ibù kó jẹ́ kánò ni kàdúrà bẹ́ẹ̀ kò rà sọ́bẹ̀ àwa ara wa láríra wa àwa ara wa láríra wa láríra wa àwa ara wa. ọ̀tá sí i ọ̀nà tó máa ń wà tá a bá fẹ́ sọ òun a tó máa ń sọ mi àwọn sọ pé blinds we see inside. we see inside bí pé ẹ máa ń rínú. àrí bí bẹ́ẹ̀ pé arínú ròde bó a ṣe rí à ń ríta. ẹ ń ríta. láti inú. láti inú lọ́hùn. Hmm. àwa ara wa. la ríra wa. àwa ara wa. la ríra wa. blinds we see inside. blinds we see inside. fake ni gbogbo yín àbí. ẹ̀yin tẹ̀ wà láàyè. níbí níbí yìí fake níbí ni fíìkì àgbọ̀dọ̀ gbóhùn gbọ́dọ̀ bọ́ta. tẹ́ bá ti dé tẹ̀sí di ọ̀ríjìnà ẹ̀ tó àwọn èèyàn jẹ ni àbí. Sàámú. nítorí mo ń bọ̀. Sàámú jọ jọ gbọ́dọ̀ mi Sàámú. ìgbà wo lèmi yóò rè ilé bàbá mi lọ́rùn ẹ dákun ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi torí Ọlọ́run mò ẹsẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi o. Hey, I don't want to lie. I don't care what you think. Because I got a dream that's more than a reality. Pride is more than a salary. Yeah, look at them clapping. I because they don't me. mo ń gbọ́ mo ń gbọ́ wẹ̀ yẹn jẹ́ ṣàánú mi o. Oh, ẹ ṣe sà ẹ ṣe gan sà kájọ ẹ ṣe gan sà ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹni ọlọ́run bá bùn kó bùn mí o. àwọn ẹ̀dá pọ̀ lọ́wọ́ ọlọ́run ta nínú ẹni ìkúnfẹ́ lọ́hùn-ún ìkà tó mi ló ṣe kò lè máa wú ni àmọ́ òkókò fit nineteen kọ́ lọ ṣàánú. ẹ tó ń rìn lọ ẹgbẹ́ ṣàánú mi ẹ ṣàánú mi nítorí ọlọ́run o. afọ́jú wà ń bì. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ ṣe mama. a ti tún gba òun tẹ́tí fọ́ lójú gbà. àwọn ti pẹ́ àti kékeré ni. ìgbà tí wàá fọ́ lójú ẹ̀ rẹ̀ fi dóhùn mọ̀. àánú ni sáà ní ká ẹ ṣe mí. ẹ wàá dóhùn ọkùnrin mọ̀ yàtọ̀ sí tóbìnrin. sọkùnrin ni yín ni. ẹ mo mọ tí mo pẹ́ fi fọ́ lójú gbọ̀ngàn yẹn àfọ́jú òǹdóhùn kò lè mọ̀ bóyá ọkùnrin ni àbò béèrè. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ ẹ pàpà orí ti fájú. ó ti pẹ́ gan. sọ́bìnrin ló sọ̀rọ̀ àbọ̀ ọkùnrin. àánú mi ni kẹ́ ẹ ṣe ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi nítorí ọlọ́run o. láríra wa inú mi dùn ọlọ́run ò ní dẹ̀ lábò ó ṣe stress mi rárá ọlọ́run ò ní stress ẹ pẹ̀lẹ́ báwo ni rárá jàre èmi wọn tẹlẹ mi èmi èmi ni mo ṣe lè tó dé nítorí pé mo fẹ́ wọnú láìpẹ́ gbàdúgbò ìjọkò ìjọkò ìjọkò ah, ah. ìlàjúkò bá mi sọ̀rọ̀ láti lọ́wọ́ mi jáde bá mi sọ̀rọ̀ ń ṣe rè àwọn ẹ̀bùn owó rẹ̀ mi mọ́sálà yìí ni àwa ara wa wọn náà dẹ̀ dàpọ̀ láàrin rẹ̀ wa. who are you? I am who I am. I am me. I am me. kí ló ń bá mi sọ? wọ́n bí máa jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé òkè ṣàfọ́jú ó dẹ̀ máa dáná sọ ẹbí. Ah, ah. torí ọlọ́run ẹ má ṣe ní ẹ má ṣe ní torí ọlọ́run mo bẹ̀rẹ̀ dọ́gbọ́n òṣìkà twenty five k owó pé owó pé òun pààrọ̀ ládùúgbò pé òkè ṣe àti pé owó pé kí n má bàbá tiẹ̀ jẹ́ dí ọ̀nà òdì ah, ẹ má ṣe yẹn ẹ má ṣe yẹn ẹ̀kọ́ ọ̀dọ́ mi ò gbangba mi ò kọ bí ó mi ò lọ́kọ̀rọ̀ ibi tí mo fẹ́ wà ní twenty five thousand. ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ mi ò kọ́ńbọ̀ mi ò kọ́ńbọ̀ tó lọ́wọ́. ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. mo ń gbọ́ mo ń gbóhùn ẹsẹ̀ yẹn jọ. èmi náà bá gbà fún mi màgbé má gbà má fi sí inú ike. ẹ ẹ lọ jọ ẹ tó báyìí èmi jọ kí mo fi jọ ní kéne níbo láti máa má jà fọdún. àmì o ẹjọ ẹ bá bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ tó tọrọ ṣé ordinary ni nǹkan tẹ ẹ gbé sójú ìyàgbẹ recommended tí bá yọba ìta. ọ̀gá yìí kí ló dé kan ṣé mo lè ṣeré dáhùn báyìí ẹ fún mi ní gíláàsì ìjàre à. ṣé èyí kankan wọ́n báyìí. ooo ẹ fún mi ní gíláàsì. ẹ ẹ ẹ gbà ẹ gbà. ẹ clean picture. ẹ jẹ́ nìkan lọ́ọ́ máa fọ yìí lójú ẹ kí abẹ́dùn ẹ̀gọ́ ni o five hundred ẹ̀dẹ̀ fò ní bára yẹ ká fún tó bí àbí five thousand àbí ten thousand ọlọ́run lè gbàdúrà yín. ṣé ẹ fún mi lówó ni. mo ṣe tó bọ̀ gbàgbọ́ fún ẹ lówó ni èwo rí orí tó rí orí yẹn ló ní. àpò òdòdó gbogbo ọwọ́ gbogbo ìtarajọ́ra ni ó ti èrè ó ti èrè ah ó ní five hundred five hundred nínú twenty five thousand mílẹ̀ tó ti gbá five hundred ló jẹ́ one thousand naira nínú twenty five thousand. ah irọ́ irọ́ irọ́ ilé yóò ṣe gbà ilé yóò ṣe gbà ẹja lọkọrọ ẹja lọkọrọ ibi tẹ́lu wa ẹja lọkọrọ kọrọ wa bí ẹja lọkọrọ ẹja tún bí. wèrè afọ́jú jẹ́ kọ̀rọ̀ mọ̀ afọ́jú yẹn ní ìsìnkọ̀rọ̀ afọ́jú ní ìsìnkọ̀rọ̀ olórí burúkú afọ́jú. ah èmi tí mo máa ń fún yín ní envelope náà. ẹ káàbọ̀ ẹ ṣe o wọ́n wọ́n fún wa kankan àbí. ẹ ọwọ́ yín dà wọ́n. èmi ò tí ẹ ríran láti rè. ẹ ṣe o ẹ ṣe o ẹ gbà ẹ gbà. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ọwọ́ ẹ̀gbìn. ẹ ṣe o ojú yóò ojú yóò ní fọ́. àbí ojú yóò ní fọ́. God God bless you. àmì o ojú yóò ní fọ́. ẹ ṣe o ojú yóò ní fọ́. Ah. Ah. ẹ lọ sà ẹ lọ sà kọmíṣánná ó wúwo. ẹni dààmú ẹni ṣòfò ọlọ́fẹ́ tí a. bisimilayi rahman rahim. àmín. alhamdulilayi rabbil alamin. àmín. rahim. àmín. maliki yamidin. àmín. iyaka na'budu wa iyaka nasta'in. ihdina siratal mustaqim. àmín. siratal ladzina an'amta alaihim. àmín. ghayril maghdubi alaihim waladdallin. àmín. jíjábọ́ lọ́wọ́ àfọ́jú ó túmọ̀ bí tó jábọ́ sí àná. afọ́jú tún bẹ̀rẹ̀ mọ́gí lọ́la fẹ́ tiẹ̀ ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣàánú wa ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. àwa ara wa. tani níbo mọ òní à ń sọ̀rọ̀ i am waiting for you. irú ọ̀rọ̀ wo ni ẹ̀rọ ọlọ́jàdá lóhùn ó wá gún gbọ̀nràn gbọ̀nràn wọ́n sọ i'm waiting waiting fún. ẹ̀rọ ọlọ́jàdá lóhùn ó wá gún gbọ̀nràn gbọ̀nràn wọ́n sọ i'm waiting pèrè yàbí kéèdè dúró bẹ ọdẹ ọdẹ ọdẹ ọdẹ ọdẹ ọdẹ ọdẹ èsì ẹrẹ ọtí ma ẹbọ báyìí ẹbọ báyìí ẹbọ báyìí ẹbọ sí mi ẹsùn bá mi àtisún ẹsùn bá you fucking crazy orí bàjẹ́ ni and you fucking gbé mi sáré. ẹ ẹ jà ẹ jà kí ló fẹ́ gbogbo kí ló ṣẹlẹ̀ náà òun jalè òun parọ́ tó ló gbé àwọn èèyàn jẹ o tún wá ti gbògbó bá mi sọ ọdún ṣáfọ́jú nìwọ ṣáfọ́jú ni ẹ àwọn ara wa àríra wa. ẹ mọ̀ kí mo mọ slogan yín. bá a ṣe rí àwa yẹn o lè ṣe máa pẹ̀lẹ́ wọn. ẹ̀yin tí a fọ ẹ̀ṣẹ̀ bí afọ́jú máa lọ ọlọ́pàá tó máa rẹ̀. ẹ ní sùúrù gbàtẹ́rẹ̀ mọ slogan wa ẹ sì lára bọ́ọ̀dù ọ̀tọ̀ sí ẹ sì lára association ẹ sì lára blog kankan ẹ dẹ̀ wá débi ẹ ní kínní owó tá a ti ṣeré tá a ti fi sílẹ̀ yìí máa wà lára board of trustee kẹ̀. ẹ bá bá jẹ chairman of board of trustee yìí èmi ni màá ṣe ní ọkàn ní ṣiṣẹ́ òṣèmọ̀ láyé mi. kò sí wàhálà ó ti já wa náà ẹnì kan ò jẹ kílẹ̀ fún. orí yìí bàjẹ́ owó tó fún yín ni mo fẹ́ gbà o gbogbo envelope tó fún yín gbogbo envelope yẹn mo fẹ́ gbà gbogbo ẹ̀ ni máa gbà. Ah, àwọn afọ́jú náà búlọ́wọ́ náà afọ́jú náà búlọ́wọ́ náà. ṣàfọ́jú ni wọ́n. ẹ kúbẹ́lẹ́tọ̀ afọ́jú kúbẹ́lẹ́tọ̀. ó lè máa fọ́jú tán náà ni wàá rí wọ́sẹ̀ mi tó afọ́jú ó máa fọ́jú ẹ bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n orí burúkú ẹ̀ńdọ́gbọ́n ẹ̀ńdọ́gbọ́n òṣì káàkiri wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ṣe mú mi. ẹ wo bí ẹnìkan ò ń jẹ kílẹ̀ fẹ́ àwọn náà gbúdọ̀ kájọ ti gbogbo kìnnì kókó kókó lọ káàrún àwọn náà yọ. two thousand ẹnìkan ò ń jẹ kílẹ̀ fẹ́. títẹ náà rè <laughs> ẹnìkan ò ń jẹ kílẹ̀ fẹ́. tẹbí four thousand rè màá tiẹ̀ fi wọ mọ́tò lọ síbi tí màá bá ti yín jẹ́. ẹ wá something like that again. <laughs> Is this something like that again? Yeah. This fuck is something like that yeah. again? Oh, good. Ṣé eight thousand bi? Eléyìí máa tó fún program kan máa ṣe láti fi bá yé yín jẹ́. Kí lẹ bẹ́ẹ̀? Twenty twenty k. Kí ni gbogbo eléyìí náà? Kí ni gbogbo kí ni gbogbo rẹ́dà dáa yìí náà? Ẹ wo kọmíṣánná, èmi mọ ilé gáà yẹn o. Ẹ jẹ́ ká rán àwọn gáàsì lọ kí wọ́n lọ lù ú kó ṣe léṣe gan. Àṣà gbọ̀ngàn nìyẹn. Ó lù ú gidi gan. Fáàtì gbọ̀ngàn nìyẹn. Ẹ jẹ́ ká lù ú ṣe léṣe. Ah ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ wo arákùnrin tẹ̀ ń sọ ìsàmú èmi mọ̀ dáadáa kò sẹ́ni tí ọmọ ó pọ́pùlà jù ìbá dára kẹ́ ẹ jẹ́ ká sí báyìí bóyá ká pèsè mi kì torí pé n tó ń gbé náà gèmi mọ́ àjẹ̀nu tó ń bá rìn gèmi mọ́ bá a ṣe sọ ní ó lè ti gbọ́n gbọ́n tá a sọ báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lápá mi kúrú pẹ̀lẹ́ bá dára kẹ́ ẹ farabalẹ̀ fún ẹjọ́ ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mi. blind we see inside blind we see inside we see inside. ọ̀rọ̀ ni Mr. Kendo World Two àbí. bẹ́ẹ̀ni World Two mú ráì. bẹ́ẹ̀ni. ẹ wá national meeting mọ́. ẹ táyì tí mi wá o kọ́rọ̀ girama mi. mo tó jẹ́ kójú yín máa sá mi nìyẹn mo mọ̀ ọ́n dáadáa máa wá meeting ọ̀rọ̀ náà ti sọ junior wo ọ̀rọ̀ tó sọ yẹn ó reflect gbàgbàlagbà ẹni téèyàn bá máa ta èèyàn máa ń bọ̀ ọ̀rọ̀ Sàámú ti gba ọpọlọ ẹni tó bá ní ká má jẹun yó a máa ń kọyún ọtí ẹ̀ sọ́tọ̀ ni a máa pèsè àárín wa. kí ọ̀dọ́ bá mi sọ what is going on. bí mo ṣe dìde lóògùn yẹn wà lórí ìdúró mm. àpọ́nlé díẹ̀díẹ̀ lára ń fẹ́ ẹ̀rọ ìkìlẹ̀ fẹ́ ṣé ìfẹ́ máa ṣiṣẹ́ káàkiri. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ máa lọ láti ibìkan sí ibìkan. kẹ́nikẹ́ni má dẹ̀ disturb yín. ṣọ̀pọ̀nà ni mí máa dúró dé yín lọ́nà ni máa block yín mọ́ náà tẹ́lẹ̀ bá fẹ́ kí n block yín mọ́. ẹ lọ sọ láti wọ́ọ̀dù kìíní dé wọ́ọ̀dù kẹjọ tẹ́ sọ ẹ má máa já tíkẹ́ẹ̀tì. ẹ wá irú tíkẹ́ẹ̀tì wo nìyẹn àwọn ò já tíkẹ́ẹ̀tì kankan o. tíkẹ́ẹ̀tì báwo. díà náà dì. general ni gbogbo wa general la wà ẹ jẹ́ kó gáàbù sọ ẹ̀ Sàámú fún ẹ̀kọ́ rẹ̀ lèmi àti ẹ̀. friendship pud ẹ̀ ọ̀rẹ́ kud scandal are you fucking crazy are you fucking mad am I the one that fucking send you pé kó o máa lọ tọrọ bọ́ra káàkiri pẹ̀lú ojú fífá you sick in there amen in Jesus name. di anodi di níyọ di di Baba, ọba bí yìí dá ẹ̀yẹ kúrò ní wọ́ọ̀dù tẹ́lẹ̀ wà bí kẹ́ẹ̀ tún gba wọ́ọ̀dù mi lọ ẹkú ẹkú ọ̀bí kẹ́ẹ̀lọ kẹ́ẹ̀lọ kútú wọ èyí màá fà yín bẹ̀ ọmọ àti burúkú ni màá lọ nẹ́tíwọ̀kì ní káàkiri mo ti ṣe tíkẹ́ẹ̀tì tí màá máa já fún yín lẹ̀ ìtọ́ba bíjà ni yín kó má wà já tíkẹ́ẹ̀tì. Ah, kí ni gbogbo eléyìí gan ẹ já wa lóhùn. Ah. a lọ sí nípa tí máa ṣiṣẹ́ náà. Ah. orí yín o ìtọ́jú bá kọ́nú yín kí ni kó ṣe kó máa lọ àmọ́ níbi tí mo wà yìí ìtọ́ba bíjà nu yín kọ́lá kọ́kọ́kọ́kọ́ kọ́lọ̀ tọrọ owó kó ṣe bí afọ́jú ń bá lajú láàrin èèyàn ni afọ́jú á láàrin ọjà you fucking mad right you guys are fucking crazy. arúgbó ajá. kábíyèsí sá. owó ẹ̀dá wàá kò lè jáwọ́ owó náà níbi parí parùn fún yín o lè máa máa ná fún mi o ká jẹ́ kó rí yín pé orí gbà fẹ́ni nìkan ni o bẹ́ẹ̀ nìkan ni o o máa gbà lọ́la tó bá fẹ́ wá lọ́la o. ìyá alápẹ̀pẹ̀. ìyá kọ́ ọmọ alápẹ̀pẹ̀. ó fọ ọkùn mi lọ́wọ́. sọ́ọ́rì sọ́ọ́rì. màá kọ́ ẹ ní kò orí ẹ̀ ò pé next time tó bá gbìyànjú rere màá ní kò gbẹ́yẹ̀ dúró kí n kàn ní kù. àwọn tó ní pọ́ńtà láyà gan-an wọ́n sá kọ́ ó ní ó ní ó ah, ní ta ó máa fọ́jú lásán lè ní ó ní ta. ó ṣòdì. wá kí ló ṣẹlẹ̀ sáwọn dá díẹ̀ ni wọ́n ń dájọ́ ṣòdì ní àbí àbí abẹ́yìn gangan ni wọ́n ń pèlú ṣòdì tó máa ń lọ lẹ́kọ̀ọ́. ibi tẹ́ ti tọrọ bára ní ṣòdì o pẹ̀lẹ́ kó tó dípò wá wá síbi ó yìí máa padà síbẹ̀ lọ tọrọ bára ni o tòró máa ṣe nọ́mà bí dẹ̀ ń sun dẹ̀ ń sun dẹ̀ ń sun bẹ́ẹ̀ ni pé wọ́n ọ̀wẹ̀ ẹ̀dá gbà tó kéré gbà. Junior pé ah. ṣe pé ń sun bẹ́ẹ̀ ni bó ṣe ìbálòpọ̀ lójoojúmọ́ rìn lórí burúkú bẹ́ẹ̀ yín wọ́lù. Ah. ìwọ wèrè wàá kún létè burúkú pink àtìgbà táṣìírí ẹ ti tú sí mi lọ́wọ́ mo ti mọ̀ pé ológun ogun tó dẹ̀ bẹ́ẹ̀ jà pọ̀ tó bá fẹ́ fi nǹkan ra owó fèmí ibi tó gun ọkùnrin wà jù ibi ni wà fowó rà bí kó tó dìbò fún mi kì í ṣe wọlé. ṣàmì ẹwà kò sí táyìn ah, ẹdá ẹdá ẹdá. alámẹ́lọ́mì jà sọ. fanda dimento trale oya yẹkọ bọ. fanda ẹ̀yin ayé o ayé o panja gombe <laughs> má dà kọ́lé o yáyáyá má dà kọ́lé tọ̀ owó àṣírí ẹ̀ máa túbọ̀ wọ́n máa rí ẹ́ lè yọ bẹ́ẹ̀ máa fún mi ní kílè wọ́n ní kí n lọ. ẹ̀gbọ́n tó fẹ́ lọ ta tẹ̀tẹ̀ dà yẹsì lọ sí èsì làfẹ́ wa eré àṣẹ èsì làfẹ́ wa ọmọ eré sí èsì làfẹ́ wa lọ́bẹ̀ eré àṣẹ làfẹ́ wa ó jẹ̀lẹ̀ lásìkò níjà kó lọ sí bí àfọ́jú ń kó lọ tọrọ owó ń ṣé ti yẹ ibẹ̀ nílé àná lọ́bẹ̀ lọ́sẹ̀rẹ́gà lórí eighteen eh. child abuse. ẹ bá náwó tẹ bá déwájú wọn bóyá rí. ẹ eh, ẹ eh, ó mọ́rùn rolúwẹ̀ agunjọjà wúrán ẹ rí bó àtọrí àtọrun ẹ kọ́kọ́rọ́ bí ẹ̀rọ ni. kọmíṣánná hmm? òun gbọ́dọ̀ jọ àjẹ. ó ẹ kọ fún mi kí ni kí máa lọ. owó ọkọ owó ọkọ òwúrọ̀ òwúrọ̀ yóò mọ rí pé láti kékeré fún mi tíkẹ̀tì kí n máa lọ. gbogbo ah. nǹkan lè fi jọra. o bó ṣe gùn bíi fifteen centimetre bọ́ o. o gùn ẹ jọra. ẹ ṣá jọra báyìí. Ah. kódà ọ̀rọ̀ kan ẹbí mọ́ mi yín lè rè. jẹ́pẹ́ kí ìbùwọ́ bóyá ọ̀nà bẹ̀rẹ̀. ẹ jọra jù. <laughs> àgùnfẹ́rẹ́gò kàlọ́. ẹ lọ́dọ̀ tí wá. ó délẹ̀ ni tí o bá ti dá mi lómi ní kó ìjẹ. orí ẹja àlùjá wá ṣé kò sí ní fúlẹ́tì ṣé kò sí ní fúlẹ́tì wọ́n ní ìjà yìí. òwúrọ̀ kan òwúrọ̀ òwúrọ̀ òwúrọ̀ lọ́yẹ̀rẹ́ lọ́yẹ̀rẹ́ láti rẹ̀ ni yóò dá wọ́jọ́tì. ó dàbí ṣèbè. ṣáìdà abuse. òjòlá nú èèyàn. ṣáìdà abuse òjì. òjòlá. àwọn ọmọ àwọn ọmọ rẹ àwùràwù àwọn ṣáìdà abuse orí yóò dá tó bá fi yí dá. òun lèmi àtàgùn fọ́njọ́ra Ah! òun náà ọmọ tó ṣòrí bí orí python hmm. tó ṣàrà bí ìṣèbè olójọ́ mi tí wọn náà rírí orírì gidi bí bí risafua bí stores òun náà kan jọ mi bẹ́ẹ̀. ẹnu mi ò kàn gbá ẹ mọ bú mike. ẹ jọ. èmi jọ bú mike. Hmm. bẹ́ẹ̀ ṣé lábẹ́ àbílẹ̀ èèyàn gangan. gbogbo ẹ̀ ni gígùn. gígùn. Ah, ó mọ kókó rù ìtọ́fin rú ẹ̀kọ́ ni o àwọn alágbo náà tún máa ń lò. Ah, ah, ìyá ẹ lójọ. irọ́ ni ah. ẹ jẹ́ lọ bẹ̀rẹ̀ jẹ́ àárọ̀ lọ́jọ́. ẹ ọjọ́ ọjọ́ bó jà bó jà bó jà bó jà pàdé eh? ẹ já pàdé ní national team kìíní. kí ló dé. ẹ bá pàdé ń bẹ̀ àbí ká pàdé ní OFP TV ìyẹn lọ fà. ọmọ kò lọ fà ọmọ kò lọ fà ẹnu fún àlàjẹ ká fi síbẹ̀. tó bá ti jẹ́ yẹn tó bá ti jẹ́ yẹn máa fún un tó bá ti jẹ́ yẹn torí yẹn lọ fà. yẹn tẹ̀ lọ fà kan. then kó jẹ́ day one day two kó jọjọ méjì. akọ papọ̀ àbí. kó jọjọ méjì. twelve twelve ló tún tán. twelve pm rè o twelve pm rè o ọjà kórè ẹ pé o bẹ́ẹ̀ ni o lóru lóru lóru bó ṣe ń mú lọ yẹn a máa pàdé ní o a máa pàdé ní máa expose ẹ tán ni máa kọ́ lọ́pàá wá bẹ́ẹ̀ bí tó wà olórí burúkú aláfọwọ́rá ó lè skendo wà dá tíkẹ́ẹ̀tì ẹ ṣàánú mi nítorí ọlọ́run ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yìí ẹ ṣàánú mi o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yìí tanu tanu. it's me your neighbor you know i have a dream like nelson mandela that someday he might be the president of the united states of america you know though i come from abeokuta in ape palace you know what that is but have a dream that someday he might become the president. I don't know how God want to do this because I want to be a billionaire so freaking bad. That's the song for another time. Say this, bro. Wọ́n ní kí n máa ṣètọrẹ àánú káàkiri rẹ̀. Ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká dra mi gbà ọ́. Tí bá wọlé tán, màá pay you in doors. Gbogbo ohun tó ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò gbọ́. Àmọ́ gbogbo ohun tó ń sọ báyìí, Ọlọ́run ó gbèrò ọkàn. Gbogbo ohun tó bèrè ràn á ṣe fún ọ. Ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi o ọlọ́run ní gbojú lọ́wọ́ yìí sá. Are you fucking yẹ wẹrẹ? Are you fucking crazy? Sàmú. Orí ẹ bàjẹ́. Sàmú. Scandal. Àwọn ẹgbẹ́ ẹ̀ já tíkẹ́ẹ̀tì láàárọ̀ ìwọ ìjà tíkẹ́ẹ̀tì wọ́n wá síta bí o fẹ́ máa tajà. Kò sáyé yẹn, kúrò bí. Wọ́n bìrì Sàmú kò sówó lọ́wọ́ mi, kò sówó lọ́wọ́ ẹ̀ kò sí five hundred naira. Tó bá tún já tíkẹ́ẹ̀tì, níwọ̀ máa jẹ ara. Ẹ kò máa yẹ̀yẹ́ mi, Sàmú dákun mọ́ yẹ̀yẹ́ mi Sàámú òòtá máa pé wò lè mí dákun mọ́ yẹ̀yẹ́ Sàámú. Kẹ́ńdò máa yẹ̀yẹ́ Kẹ́ńdò máa yẹ̀yẹ́ Kẹ́ńdò máa yẹ̀yẹ́ Kẹ́ńdò máa yẹ̀yẹ́ kò ṣàtìjà tíkẹ́ẹ̀tì mi kì í máa bá yẹ̀yẹ́ Kẹ́ńdò bóyá já tíkẹ́ẹ̀tì fifty thousand. Ah, Sàámú kí ló ṣe ah, owó ìbọn ní ni ìbọn pọ̀ ní ni ìbọn pọ̀ màsà àjà ó di àjà mi á lọ bí. ibi tí wàá ti aṣọ èrè. ibi ẹyẹ tó lé lẹsẹ lẹsẹ tẹlẹ gbọ. kò ya wèrè. lọ́dọ̀ àfọ́jú mọ̀ jẹ́ náà yà kọ́s kọ́s kọ́s kọ́s à mo jẹ́ràn ẹ wà fọ́jú. wọ́n fọ ẹjọ́ tíkẹ́ẹ̀tì ọmọ ìjà five hundred àwọn tó kọ ẹja ẹgbẹ́ ìjọkọ̀ ẹ̀ two thousand two thousand two thousand èmi tí mo máa ń pín owó náà wò ti dé yìí. ẹ káàbọ̀ pass àti fẹ́ máa lọ tẹ́lẹ̀ o kọmíṣánná ló jáde káṣá dúró káṣá dúró ọlọ́dẹ́bù ń bọ̀. ẹ ṣàkóso wa gbogbo gbà ẹ ah, ṣe. ẹ ṣe gan ni ẹ ṣe gan. ṣe pé mo ṣe wá yìí ṣe pé mo fi wá fún yín lówó ah, àmọ́ mo fẹ́ ṣètọ́jú yín mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ṣe ti gbọ́ ibì kan wà tí mo fẹ́ gbé yín lọ pé tí bá gbé yín débẹ̀ ah èmi àgbádùn kan. ìdílé ẹ̀ṣẹ̀ àti tẹ̀lé yìí ni problem àmọ́ àwọn èèyàn tó ń kọjá lọ kọjá bọ̀ wọ́n sọ pé ilẹ̀ ti ṣúká lè kó ní Jackson kákò. ẹ má wọ orí tí mo gbé yín lọ náà tẹ máa ti lọ gbádùn alẹ́ náà la lè lọ síbẹ̀. tẹ máa ti gbádùn kọ́ ó ti dá ti dá iwájú lè máa ń jókòó. ẹ má wọ orí ẹ má bọ̀ ẹ má bọ̀. iwájú lè máa ń jókòó. ẹ ṣe o junior mọ́tò dà èyí lè má bọ̀ ẹ má bọ̀ ẹ kò ní. kò ríran ni. èmi náà ti rí bẹ́ẹ̀. ẹ wọlé junior junior wá wá mọ́tò dà ẹ wá gba bí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ iwájú lè máa ń jókòó sí o láti kékeré mi náà máa ń gbé mi síwájú hmm. iwájú ni mo máa ń wà ká hmm. kékeré ni mo ti máa ń wà iwájú iwájú ni o iwájú ni ibẹ̀ ẹ gbọ́ tóbi dáadáa iwájú ẹ ṣe gan o hmm. ẹ pẹ̀lẹ́ ah. ẹ rẹ sàn ẹran ẹ fẹ́ lọ tọ́jú wọn àbí. bẹ́ẹ̀ni. ṣé wọ́n máa ń fún àwọn oníbàárà lówó bí wọ́n máa ń fún wọn lówó ni. èmi kan ti bèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ṣe dòru yìí wọ́n ṣe lè yàn kọ́ńtò tó máa ń ràn wọ́n lọ́wọ́ ní every Thursday Thursday. ẹ má wọrí. ṣé ilẹ̀ ràn wọ́n lọ́wọ́ every Thursday Thursday ibo ló ń gbé wọn lọ ibo ló ń gbé wọn lọ ibo ló ń gbé wọn lọ yìí Ọlọ́run ló rí ló rí ló rí ọ̀kadà dà ọ̀kadà ọ̀kadà ọ̀kadà fi kọ kọ kọ kọ ẹ má bọ ẹ má bọ gbọ́ jìnjìnjìn ibi tẹ̀ máa ti gbọ́ jìnjìnjìn ó sì wà lọ́wọ́ nú. láti máa gbà yé kọmíṣánná tó bá jẹ́ pé ẹ̀dùn ògbémi lẹ́ẹ̀kan ni inú mi ò ní dùn rárá o. Ah. Skendo hmm. níbi tí mo ti ní ká máa dúró ara ká máa lọ. Ah, tó bá jẹ́ pé ẹ̀dùn ògbé mi ni gbogbo yín pátá ní ìbàjá. àyèwájà. kọmíṣánná hmm? orí mi máa ń wú. ó dàbí pé ibi tá a wà yìí ó tẹ rẹrẹrẹrẹ. sórí bí ìdí kankan ló máa tẹ rẹrẹ o ó mọ̀ pé ibi tá à ń lọ yóò tẹ rẹrẹ ju bí lọ. ṣé wọ́n rí ẹ̀tẹ́gùn tí ń fẹ́ sí wàá bì? Hmm. ó kọjá dìndìndì. ó kọjá. Ah, ó kọ dùn mọ́ ẹ́ ó dùpẹ́ lọ fún mi ká ní mo lọ ríran ni kọ́ni màmá rígi ńláńlá kéwé wa tẹ̀ rẹ́rẹ́rẹ́ báyìí kéèyàn wá rọ́kọ̀ wáìtì kéèyàn wá rí àwọn ọkọ̀ oríṣiríṣi tọ́ni lọ kọ́nà kàlàǹkì ní kàlà. sẹ́ríbi tẹ́ ń lọ ó tẹ́ gan-an ṣe ti gbọ́ oh, afa ṣé everything tó wà sẹ́yìn everywhere jẹ́ wà clear really yeah. no problem yeah. move them. Eh? bàbá olówó. mú wa. ẹ̀yin pretend fẹ́mi àbí ah. ẹ rò pé mi ò mọ̀ wípé ẹ kì í ṣe afọ́jú àbí. ẹ eh, ẹ sà ìṣẹ́ṣẹ́ sà alẹ́ yìí nìkan alẹ́ gangan la ríran ojú yín ṣẹ̀ṣẹ̀ là bẹ́ẹ̀ni just now so báwo lẹ ṣe wá ríran. ìgbà tí ìgbà tí àbí bẹ́ẹ̀ni ọjọ́ wọlé ti rí ni. kò jẹ́ ní dáa fún yín ah. so ẹ̀yin pretend fẹ́mi àbí ẹ rò pé èmi ò mọ̀ wípé ẹ̀ kì í ṣe afọ́jú àbí wow ṣẹ́ri owó tí mò ń fún yín láti yọ ọjọ́ yìí ah, mi fún yín lọ́fẹ̀ẹ́ mò ń bọ́ yín mò ń réyìn fúnra ọjọ́ èmi ni. Ah. Hmm ẹ wá wò ó mo mọ àwọn tí ó fọ́jú nínú yín mo dẹ̀ mọ àwọn tí ó fọ́jú nínú yín ẹ̀yin tí mo kó wá bí mo mọ̀ wípé ẹ̀ kì í ṣe afọ́jú àwọn tó jẹ́ tún wá sá lọ tó jẹ́ kí wọ́n jẹ́ ara yín kí wọ́n kì í ṣe afọ́jú yẹn ìyẹn má wọrí èmi mọ bí mo ṣe máa mú wọn ṣe ti gbọ́ hey oya move them for me. Komisanna! Komisanna! Komisanna! Hello? Bàbá ń bulẹ̀ wá. Ẹ̀yin mò ń dúró dé. Ẹ nǹkan tẹ fún mi. Wọ́n ti fi kankan wọ́n wọ́n ti kú sílẹ̀ wọn àti ẹ̀mọ́ ẹni tí tó ń ṣẹlẹ̀. Ní kẹ̀tìtì dé, ilé ìtabá lè lóyún wọn ká lò ó. Nítorí ò bá jẹ́ gbàbọ̀dè kí n lọ jù sínú kòtò ń bí kan kó máa jẹra bẹ́ẹ̀. Ókè, ẹ ṣe ẹ má pẹ́ o, ẹ jọ̀ọ́. ọ̀pọ̀lọpọ̀ yín. ó ń pretend wọ́n sì wà ń gbòòrò tí wọ́n ò fọ́ lójú tí nǹkan ò ṣe tó jẹ́ pé wọ́n fi ń tọrọ owó ni wọ́n máa ṣe lọ kí èmi lè máa rí wọn kó kí n máa lò wọ́n. ẹ máa máa ṣe lọ ẹ máa pretend wípé afọ́jú ni yín tó dàtẹ̀ ṣe yín kò ní sí ní ọ̀rùn ti tèmi ọ̀rùn mi máa fi ṣe ti gbọ́. everybody hands up drop your weapon if you move i gun you down drop your weapon. I press it, drop your weapon. Ah. Oh. Ọ̀pọ̀ ẹ̀sọ́ àti sọ̀rọ̀ everywhere. Kò sí ibi kíbi tẹ́ fẹ́ gbà kọjá lálẹ́. Hello sir. Captain sir. Oh, to ohun Got nǹkan tá a ṣe ò dáa. Ǹjẹ́ ṣẹ̀bi àwa náà ibi tá a bára wa lóòótọ́ páàtì la máa ń hold on páàtì kí ni. ìrora máa ta bọ́ọ̀dì àbí bọ́ọ̀dì. páàtì èèyàn. yes. go on my friend. láwọn tí mo máa ń lò lásìkò tí mo bá fẹ́ lò wọ́n rẹ pé máa lọ kó wọn ṣùgbọ́n gbà tí mo ti pàdé àwọn tí wọ́n pera wọn ní afọ́jú náà jẹ́ kí n ṣe àfọ́jú tó yẹ pé fake ni wọ́n àtìgbà yẹn ni mo ti máa ń fún wọn lówó tí mo máa ń build wọn bíi materials ẹ ti invest lé wọn lórí gan pé tó bá tó time yìí mo máa lọ kó wọn bí mo ṣe kó wọn yìí mo jẹ máa lò wọn. madam ẹ ṣàṣàánú wa ẹ ṣàánú wa ni. ìyàwó kan náà pípọ̀ ẹ̀ tó ló wà lára nìkan. ó wà ní káńtọ́mà. inú mi ti ẹ̀ dùn nípìn tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwọ gan fún rẹ o ti mọ ibi tí ayé ẹ máa já sí ẹ wá ní àánú kankan fọmọlàkejì yín ẹ wá ń ta páàtì ara èèyàn bíi tiyín nítorí owó. Just take them away. àkàmàǹjẹ mú gbẹ̀lẹ̀. ṣé mo rárí. èmi ò ní mọ táfíkà mo mọ dáadáa. ọlọ́kùnrin ló máa ń ta tíkẹ́ẹ̀tì fún ọkọ mi ọkọ mi máa ń sọ fún mi ní pé ní kò máa ń ta tíkẹ́ẹ̀tì fún àwọn oníta Sàámú àwọn ọmọdé Sàámú àwọn nílé alákùnrin ẹ̀ lélẹ̀. kálọ́kù ẹ̀ ṣé lára àwọn dáhùn sọ tí wọ́n ń dọ́gbọ́n òṣì tí wọ́n ń ṣe bí àfọ́jú tí wọ́n ń gbowó káàkiri òun ló tún lọ fẹ́ lẹ́yìn ìgbà tó fi ẹni tó ń kó lẹ̀ẹ́lẹ̀ tó bímọ méjì fún tó já jùlẹ̀ o tún lọ fẹ́ yẹn ṣé tinubu mọ kírímìnà burúkú lọ. Mr. Sir, you think you're smart. I'm very very fucking smart. Stop beating around the bush. ẹ sọ̀rọ̀ sórí tíkẹ́ẹ̀tì tí màdámù yìí sọ. sọ̀rọ̀ wèrè lè dá lóhùn ọ̀rọ̀ wèrè lè dá lóhùn. really. ti tíkẹ́ẹ̀tì oṣù tí ó lọ ajé nítorí òpè tó sọ gbogbo ìlú gbogbo ìlú ọkọ mi ni pé ma ma ma ma ma ma má gbowó lọ́wọ́ wọn dáadáadáadáa bá fi gbogbo iṣẹ́ òṣìṣẹ́ náà ń ṣe tí wọ́n ní ti sáré wá sí police station bẹ́ẹ̀ ẹ mọ̀ gbogbo àtẹ ẹ̀ka àwọn ọmọ òbí tí wọ́n ti ń ṣe àbí gbọ̀ngàn ìmáà ní kọ́ máa lọ ni èmi jẹ́ ti rí wọn mo á fẹ́ ṣèṣe ọlọ́pàá tó kí mo kúrò sùn ọlọ́pàá mo á fẹ́ gbà owó mo máa gbowó máa ń já tíkẹ́tì fún máa jọ tíkẹ́tì wọn. o ò gbọ́ gbogbo nǹkan tó ń sọ bó ṣe dàgbà tó yìí ẹ wá ń ba ayé jẹ́ owó ló ń ta tíkẹ́ẹ̀tì fáwọn tó irú yín pọ̀ ń tà tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ máa jẹ́ bàbá sàlẹ̀ fáwọn hamrọ̀bà ẹ̀yin nìkan lẹ máa jẹ́ bàbá sàlẹ̀ fáwọn tó ń jínigbé nǹkan tó tẹ̀ tó wá dùn mí jù bó ṣe wà vocal yìí tó bá wá sí police station tó wá fi ẹjọ́ sùn ọ̀rọ̀ yóò ní kò ní tó yìí nà ẹ́ ó wá jẹ́ agbódegbà fáwọn criminals ó wá wá sí ibẹ̀ ó wá sọ kọ́tọ̀kọ̀tàn pò kíìpù owó sínú account ó fẹ́ kó wá sí police can you just hear yourself. Mr. Sam kí ló fi yàtọ̀ sẹ́wọ̀n kírímínà tó ń kó yẹn kí ni yàtọ̀ ẹyin àti ẹ̀. Ah, àdúgbò tíkẹ́ẹ̀tì yẹn fẹ́ kó wá fún development police station ni kọ́fíìsì kọ́fíìsì kọ́fíìsì kọ́tọ́lẹ̀tì àbí kọ́fíìsì kọ́fíìsì mímí jẹ́ fẹ́gbẹ̀ lọ́wọ́ wọn ni wọ́n tíkẹ́ẹ̀tì ní kò lábàá yín mẹ́kẹ́ nationalize ẹ̀ mí jẹ́rì mi wù wá bàjẹ́ lójú ara mi. àfẹ́ will you believe yourself? alága ló jẹ wo ohun tójú ẹ̀ máa rí nǹkan tí ojú ẹ̀ máa rí tó bá tó táì tó bá tásìkò wà á lọ ro ẹjọ́ níbi tó ti máa rò. ẹ jọba ẹ ti fẹ́ kí gbogbo gidi lé mi lórí o àwọn ọ̀daràn kọ́kọ́kọ́ tí wọ́n ń lò mọ́ tó ń lò mọ́ tó fi ń gbàgbé yàn ẹ ti fẹ́ kí gidi lé mi lórí ètò dúró náà ayé ìyẹn ló ní mo sọ òkè ìsọ ní mo sọ èyí ìṣẹ̀yìn ló ló máa lé mi náà ẹjọ́ àti mo fẹ́ mo fẹ́ kó lọ́wọ́ ká fi ṣe development police station ní ẹjọ́. will you keep quiet. Ah. Yes. Ah, lock me up is what? Eh, eh, you don't make the lock me up. Eh, make the lock me up. Eh, move. move it. for one.